يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبأ الله àtọ̀rọ̀ sọ̀rọ̀ fanaduwa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́run kí wọ́n bá wọn sọ̀hábọ̀ sí ọlọ́run àwọn ará ilé iṣẹ́ ọlọ́run ọba kí wọ́n bá oníkálukú wa la ilaha illallah ìjókòó ti èmi òun ni ìjókòó àkọ́kọ́ nínú oṣù tí a ń pè ní oṣù October lẹ́yìn ìgbà tí a ti lo ọ̀pọ̀lọpọ̀ ọ̀lẹ́dẹ́ sẹ́yìn látara àjàkálẹ̀ àrùn COVID-19. adúpẹ́ fún ọlọ́wọ́ ọba allah subhanahu wa ta'ala ọba tí ó dẹ ẹ̀mí wa sí à ń bẹ láyé tí kò mú wa lọ tí kò fi ikú ṣe àdánwò fún wa bẹ́ẹ̀ ni kò fi ìnira àbí àárẹ̀ kò fi kàn wá adákún fún ọlọ́run ọba náà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó túbọ̀ tún lékún wa lẹ́mi gbogbo lórí ẹ̀sìn Islam àti ní àlàáfíà ara àti ní àrídìkì ọlọ́lá hawla wàlá quwwata illa billah. a rántí wípé ìlànà ìdánilẹ́kọ̀ọ́ wa níbi darsul khamis yẹn ni thursday lecture tá a máa ń ṣe a ṣe ní ọ̀nà mẹ́rin ni àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ àwọn akín sí méjì méjì ó mọ̀ wáyé ní ìjókòó ọjọ́ kan ìjókòó tí ó bá tẹ̀lé á tún mú méjì tí ó tẹ̀lé náà tí a bá gbàgbé. bẹ́ẹ̀ náà ni a sì mọ tẹ̀síwájú lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin à ń kọ́ ẹ̀kọ́ tawhid àti al-akhlaq ìwà bá a ṣe bára ẹni lò bákan náà a ti ń kọ́ ẹ̀kọ́ fíkìw àti suwarun min hayati as-salihati à ń fún wa nínú àwọn ìtàn ìgbésí ayé àwọn mùsùlùmí dáadáa àwọn ẹni rí tí wọ́n ti fi ímánì síwájú wa àwọn ẹni àlùjànnà à ń fún wa nínú ìtàn ìgbésí ayé wọn ká lè tara wọn kẹ́kọ̀ọ́. ní ìjókòó tèmi bó bá ti ẹ̀já sí pé a rí i pé àpẹ́dé yẹn ni òmùwà ká tètè bẹ̀rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ò tíì dé aago márùn-ún òun la máa ń bẹ̀rẹ̀ títí di márùn-ún àbọ̀ á parí kíláàsì kan á wá bẹ̀rẹ̀ kíláàsì míì láti aago márùn-ún àbọ̀ títí di aago mẹ́fà aago mẹ́fà tí mọ́gírídì ó fi wọlé láti ṣe ìbéèrè àti èsì. lẹ́ni insha Allah á bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ tawhid á wá fi ẹ̀kọ́ akhlaq nínú tíra tí a ti máa ń kà á fi gbé àmọ́ tí a tó bẹ̀rẹ̀ ká má gbàgbé lára àwọn àlàyé tá a ti ṣe síwájú fún wa nípa àdáàbò tọ́lébìlì ìlmì àwọn ẹ̀kọ́ tó gbọ́dọ̀ wọ ọbẹ̀ fún tọ̀lébàtì ilmi obìnrin mùsùlùmí tó ń wá mẹ́sìn àwọn ẹ̀kọ́ àwọn ìwà etiquette tó yẹ ká fi ṣẹ̀ṣọ́ torí pé béèyàn bá ṣàfẹ́kù àwọn ẹ̀kọ́ tá a fi ń wáyé mọ̀ ọlọ́wọ́n bò ní yànjá àmọ́ náà fún un tó bá sì nímọ̀ náà ìmọ̀ náà ò ní ṣe láǹfààní kì í ṣe tèpè torí pé ìpínlẹ̀ òun náà ni ká fi ìmọ̀ ká fi ẹ̀kọ́ tá a fi ń bá ìmọ̀ lò ká fi bá lò. nínú àwọn ẹ̀kọ́ tá a ti fi yẹra wa lọ́pọ̀lọpọ̀ gbà òun náà ni wípé ó pọn dandan lé wa lórí ká tún ẹ̀mí wa ṣe ikhlasu niyyati lillah ká wá ìmọ̀ yìí nítorí tọ́lọ́hùn wíwá sí mọ́ṣáláṣí táwọn wá kẹ́kọ̀ọ́ ká ṣe nítorí tọ́lọ́hùn yẹn ni wípé ká má fi ìwà sí mọ́ṣáláṣí wa ká má fi ṣe ààyè pàdé lórí ọ̀rọ̀ ilé ayé àbí àǹfààní ilé ayé táwọn àwọn tó fi lágbájá báwọn ibi ìfẹ́ wá sálùkọ̀ lẹ́yìn ilé ẹ̀kọ́ ṣùgbọ́n torí nǹkan tó fẹ́ gbé fún mi yẹn màá wá bẹ lálùkọ̀ mo ti rí ẹ tipẹ́ tipẹ́ bọ̀ torí pé mo wá sálùkọ̀ lẹ́yìn èmi náà wá mi ìfẹ́ wá á lè jọ sọ̀rọ̀ eléyìí ó ń ba ìkìláàsì jẹ́ a ṣe ń torí ìtọ́lọ́hùn ọlọ́ba Allah subhanahu wa ta'ala. ó sì pa wá láṣẹ ká ṣe gbogbo tá a bá ti ń pè ní ìjọsìn nítorí tó òun allah subhanahu wa ta'ala. ọlọ́run ni wà náà òmìrú ọlọ́run ni ẹ̀rí àwọn ànábì tí wọ́n ń sọ fún àwọn èèyàn kò sí nǹkan tí wọ́n ń sọ fún wọn illa liya'budu Allah àfi nítorí káwọn yẹn fi ọba allah. irú ìjọsìn wo ni mọ̀kùlìsí nílẹ̀ òdìyìn wọ́n á sin ọlọ́run ní ìsìn ọlọ́run lọ́kàn ṣoṣo káàkó ní ikhlas eléyìí jẹ́ òpó alákọ̀ọ́kọ́ fún gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tó bá ń wá ìmọ̀ tí ò bá ti sí tí ò bá ti sí níbẹ̀ ìmọ̀ náà ò ní wúlò fún ni. ẹlẹ́ẹ̀kejì òun náà ni asábùrù ká ṣe sùúrù ìgbẹ̀nikẹ́ni tó bá ń wá ìmọ̀ kì í kánjú bí ẹ bá wámọ̀ tó bá kánjú ìmọ̀ náà ò ní tẹ̀ lọ́wọ́ tó bá tẹ̀ lọ́wọ́ kò ní pẹ́ lọ́wọ́ ẹ̀ ẹnikẹ́ni tó bá ń kánjú tí ò farabalẹ̀ pẹ̀lú ìmọ̀ tí ò ṣe sùúrù ìmọ̀tàrí yẹn nìyí odò ńlá ni odò ńlá ocean òun ni téèyàn bá kánjú ìmọ̀ náà lè gbéyàn lọ téèyàn bá kánjú látara kó ti mọ nǹkan ẹyọ kan ọlọ́run ó fi yé e wípé aláìmọ̀kan ni a gbọ́dọ̀ ṣe sùúrù yẹn ni wípé ní tá a bá ti mọ̀ tẹ́lẹ̀ tó máa ń sọ fún wa ká ṣe bí ẹni tá àti

nínú ìwà ẹlẹ́ẹ̀kẹta àlẹ́ àmẹ́lu bẹ̀lẹ̀ ìlmi ìmọ̀ta bá mọ̀ ká fi ṣiṣẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ń wá ìmọ̀ ó fẹ́ rí ìran ni àwọn tí ò wá ìmọ̀ akọ́jú ni wọ́n tá a bá ti wá ń wá ìmọ̀ tá a fẹ́ rí ìran jẹ̀mọ́ tí yẹn bá ti rí ìran tán kí ló kù ká máa ríran lọ àti ní torchlight lọ́wọ́ ìmọ̀sáárì yìí lóòrùn ìmọ́lẹ̀ ni tá a máa fi ń ríran tó bá wá rí bẹ́ẹ̀ nǹkan ẹyọ kan lámà ní méjì lámà ní ìyẹn máa fi ń ríran ni a máa ń lò ó láàárín àwọn tí wọ́n nímọ̀ bí ẹgbẹ́ wa a tún wá lò ó láàárín àwọn tí ò nímọ̀ náà bákan náà làwọn ó fi yàtọ̀ àwọn ó di ẹni tó rìnà láàrin àwọn afọ́jú kò dáa fún yàn kí yàn mọ nǹkan kó mọ lò ó ọ̀tọ̀ ní tá a mọ ọ̀tọ̀ ní tá a ń lò ìdákejì ń tá a mọ òun là ń ṣe afọ́jú lòun tọ̀hún so iná ìmọ́lẹ̀ ni bákan náà nínú àwọn ẹ̀kọ́ tí ò gbọdọ̀ mọ́ ti fún ọmọ akẹ́kọ̀ọ́ lóbìnrin tó ń wá ìmọ̀ síwájú kó tó lọ wá mọ̀ àbígbà tó bá ń wá mọ̀ lọ́wọ́ òun náà ni kó ka ìmọ̀ kún ẹ̀rí alìhìtìmẹ́m bẹ̀lẹ̀ ẹ̀mí àwòdìkọ́lá bẹ̀lẹ̀ ẹ̀mí ká ìmọ̀ ká kún ìmọ̀ tá à ń wá ká kún báwo ni ẹ ti máa ń ka ìmọ̀ kún alákọ̀ọ́kọ́ kárí wípé gbogbo gbàtúgbà tá a bá ti lọ fẹ́ lọ kẹ́kọ̀ọ́ láti wá náà a mú ìkọ̀wé wa níta mọ̀ ọjọ́ ti kalẹ̀ dignity ni exercise ni kódà bó ṣe fóònù òun náà la bá ní a ní a mọ̀ fi jọ́ ti àwọn nǹkan àwọn àǹfààní tá a bá ń rí dì mú a mọ̀ kọ̀ kalẹ̀ tó túmọ̀ sí pé a rẹ̀spẹ̀tì ìmọ̀ tá a wá nìyẹn yẹn la fi ní máa sùn tábà wá sí wáàsí tẹ́lẹ̀mí bá ti wọlé báyìí kéèké tó bá ti lè jókòó pẹ́ báyìí oorun ni kò sì ní yóò tún mọ lálàá gan lójú oorun láàrin wákàtí kan kò wá ní kúrò níbẹ̀ ní tó jókòó sí kò ní mọ lọ́lé lẹ́yìn ìgbà tó bá tó jí náà ni ṣùgbọ́n àti ìyẹn náà bá bízí pẹ̀lú ọwọ́ tá à ń kọ kalẹ̀ yorùbá la lè ni èdè èbó ni èdè lárúbáwá ni eléyìí yóò gbé yóò gbé wa jìnnà ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé káka ìmọ̀kó ìmọ̀ rẹ̀ tí àwọn àfa bá ti ń kọ́ wa lẹ́kọ̀ọ́ wà pa àní bẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa sọ̀rọ̀ tóun náà bá bá wa sọ̀rọ̀ àní dalóhùn àní máa rojọ́ àní máa sọ̀rọ̀ torí pé ká máa rojọ́ ká máa sọ̀rọ̀ níbi tá a tún kẹ́kọ̀ọ́ níta ń sọ ni wípé àáfàá tí wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ wọn ò wúlò wọn àbá tiẹ̀ sọ níta ń sọ ni wípé ọ̀rọ̀ ẹni táfà ń ká fún wa ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì tí wọ́n ń kọ́ wa kò wúlò tá a ní sọ ìṣesí wa nìyẹn ṣùgbọ́n tá a bá farabalẹ̀ tá a jẹ́ǹtù tá a kúl ìkẹ́ ọlọ́run ọba yóò sọ̀kalẹ̀ lé wa lórí náà ẹlẹ́ẹ̀kẹta níbi ìfarabalẹ̀ nígbà tá a bá lọ ẹ̀kọ́ tí yẹn bá ń kọ́ mọ́ṣáláṣí a gbọ́dọ̀ pàtàkì ẹ̀ ju èyí tá a kọ́ ní kíláàsì àbí tá a kọ́ ní títì lọ síta gbangba lọ torí pé àwọn orin kan bẹ orin bàǹtàbàǹtà ràbìtìràbìtì èrìmọ̀ èrìmọ̀ ọlọ́run ọba ti dé kalẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá ń kẹ́kọ̀ọ́ ọ̀rú bẹ́ẹ̀ nínú mọ́ṣáláṣí anábìwá muhammad sallallahu alayhi wa sallam òní màṣámà ọ̀hún fi bẹ́ẹ̀tì sí níbi yóò ti lọ. ó ní àwọn kan nínú àwọn ọmọlẹ́yìn òun wọn ò ní máa bẹ nínú kan nínú àwọn ilé ọlọ́run yẹn ni mọ́ṣáláṣí. yatluna kitaballah nítorí mú wọn wà ń bẹ̀ ni wípé wọ́n ń ka alukur'an oníkàlùkù ń kà á. wa yatadarasunahu bainahum bákan náà àbí wọ́n tiẹ̀ ń kẹ́kọ̀ọ́ nínú alukur'ani láàrin ara wọn gẹ́gẹ́ bá a ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wa yìí. ànábi sallallahu alaihi wasallam ó ní wọn ò ní máa bẹ ní mọ́ṣáláṣí fún ìdí eléyìí fún sábàbí yìí illa nazalat alaihim as-sakina. àfi kí ìfọ̀kànbalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́run kó sọ̀kalẹ̀ lé wọn lórí as-sakina ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ní ó mọ ọbẹ̀ ní wọn lórí wọ̀gọ́sùn yẹ ti homo rahma ìkẹ́ ọlọ́run á tún mọ ọbẹ̀ pẹ̀lú wọn ọlọ́run ti rọ òjò kẹrẹ ní wọn lórí odi méjì ọlọ́run gbàdí wọn wọ́n وذكرهم الله في من عنده ọlọ́wọ́n ọba kó káwọn fún nínú àwọn ọmọ ẹni ẹ̀ṣá alápọ̀nlé ọlọ́wọ́n mọ̀ ọ̀rọ̀ tí wọn ní gbogbo gbà ẹ̀wù orí mẹ́rin tó ń bẹ fún ẹnikẹ́ni tó bá wà ní mọ́síláṣí láti wá kẹ́kọ̀ọ́ tí ò rojọ́ tí ò bẹ́ẹ̀ nìkan ó wọlé ó jókòó sálámà jẹ̀mọ́ níbi àti pé tẹ́nìkan bá wọlé tí wọ́n fẹ́ bá wa sọrọ. ẹ má jẹ́ kó dùn wá lóore yìí oore mẹ́rin ló ń bẹ láti ọ̀dọ̀ ọlọ́run tó bá ti dé ah bóun ni èmi mà ní independence day mọ àwòrán tiẹ̀ ọkọ̀ tó sọ fún pé ah ó mú ni wọ́n sọ. lára àwọn ọ̀nà táà ń bá pín ẹlẹ́ẹ̀kẹrin nínú ọ̀nà tá a máa ń gbà pín ìmọ̀lẹ́ òun náà ni muraja'atu al-ilmi ìmọ̀ tá a bá ti kọ́ tá a bá kọ́ ẹ̀rí kárí wípé à ń rí báyìí ẹ̀ à ń gbé àtúntún gbé yẹ̀wò tá a bá délé èyí tá a kọ́ kalẹ̀ àmúwe wa à wò ó à wò ó ok ok ok ok á rí lẹ̀ á sì rí pé yóò ṣe wá láǹfààní èyí tá rẹ́kọ̀dù lórí fóònù wa tó bá délé a tún gbé yẹ̀wò kódà tá a bá ń tọ́ ewédú lọ́wọ́ mọ̀ ọ́ pílé rẹ̀ mọ̀ ọ́ tọ́ ewédú bí o bá ń ró mọ̀ náà mọ̀ ọ́ pílé rẹ̀ àmọ́ ẹ má gbé fóònù sí di gáàsì ká rìváìt ká tún gbé yẹ̀wò àwọn ẹ̀kọ́ wa eléyìí pàtàkì à ń pín ìmọ̀lé nìyẹn ẹnìkan ò sì ní pín ìmọ̀lé àti kọ́lọ̀ bá Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ kó pọ́ńtọ̀ wọlé. Nam nínú àwọn òpó táàfù máa ń bá ìmọ̀ lò òun náà ni àkàbàtú wal istiqama fi talab al Ká dúró ti pẹ̀lú ìmọ̀ táwọn wá ká má mọ̀ sá nílé ẹ̀kọ́ kìí ṣe tó dáa fún yàn wọn ni nílò rẹ ti wá gbẹ̀yìn ah a ti tó ṣùkan ní ìsinmi ti wá èèyàn kì í sá ẹni bá ń sá nílé ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ó mọ̀ ọ́ sá fún nígbà tí yẹn sá lénìí tó sá lọ́la àwọn nǹkan tí wọ́n sọ nígbà tí yẹn fi wá yìí ó ti pòyàn ooru kódà kẹ́lẹ́ kan ṣàlàyé ẹ̀ fún yàn kò lè dàbí lábẹ́ eléyìí òun náà ni kí yẹn máa tètè dé tí kẹ́kọ̀ọ́ bá jẹ́ wákàtí kan má jẹ́ kí ìṣẹ́jú kan nínú ẹ̀ kó fò ẹrú kì í ṣe nǹkan tó dáa òun náà ni kí àáfàá tó fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ kí wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ káwọn tó dé. kì í ṣe nǹkan tó dáa a ti dé a ti wà níkàlẹ̀ táfà bá dé wọn á bẹ̀rẹ̀ pẹ̀lú wa ṣùgbọ́n kí ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ káwà tó dé àní morí àní maani àní mayuru tí náà ń bá bọ̀ tí náà ń sọ lọ́wọ́ èyí tó ń sọ lọ́wọ́ yìí níbo ló fẹ́ gbólẹ̀ sí eléyìí lára yẹ ká check dáadáa tí yẹn fi máa ń wáyé mọ̀ òun náà ni àdúrà ìlọ̀lọ́ àmọ́ wa bẹ̀rẹ̀ ọlọ́run ìwọ ọlọ́run ìmọ̀ tí mò ń wáyé fún mi àmọ́ tọrọ wàkúl rọ́bì zidni ilmẹ̀ wọlúwa mi wọlúwa mi mọ́ṣáájogí ìmọ̀ fún mi lékún ìmọ̀ fún mi àmọ́ tọrọ ọlọ́ba Allah subhanahu wa ta'ala kò pa ànẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam kò pa láṣẹ àlékún kankan nínú alukur'ani bí ìbá ṣe àlékún lórí kíni lórí ìmọ̀ ọlọ́ni wa kó rọ́bì zidni ilma ọlọ́ni wa ànábì máa tọrọ kọ́ lọ́wọ́ bá kó lékún ìmọ̀ rẹ̀ sọ àwọn náà ṣàdúà wọlọ́ ìmọ̀ tí mo wá yìí wọ́n ṣàpọ̀ mi kódà kíyàn wá ní street kejì mọ́ṣáláṣí ìdààmú náà nìyẹn ṣe kó tó débí káwọn ti wá sọ ẹni tó wá láti ọjà mùkùkù àbẹ́ni tó wá láti orílẹ̀ àbẹ́ni tó wá láti sọdá adéyẹjìyàn àbẹ́ni tó wá láti ibi tó ń kálukú ti wá ìgbìyànjú náà ni àsìkò náà la fi sílẹ̀ nínú àsìkò ìṣẹ̀mí ìgbésí ayé wa àmọ́ wa bẹ ọlọ́run wọlọ́run mọ́ṣàlékún ìmọ̀ mi o mọ́ṣàlékún ìmọ̀ mi o eléyìí lára àkọsẹ̀ yẹ ká mójútó òun náà nìyí kọ́nàbà Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún ìmọ̀ fún oníkàlùkù wa. náà tíra tí a máa bẹ̀rẹ̀ lónìí lórí ọ̀rọ̀ tawhid láti ṣe ẹ̀kọ́ tawhid. ìkan nínú àwọn tíra àfa àwa náà ni àfa àtẹ dáadáa ẹni bá wà pọ́ńtúà tó bá máa wá hálùkọ̀ dáadáa tíra tí a fi ń kẹ́kọ̀ọ́ tawhid tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun là ń pè ní al-usulu as-salasa usulu usulu three fundamentals àwọn ìpìlẹ̀ mẹ́ta ìpìlẹ̀ mẹ́ta tíra tá ń lò tẹ́lẹ̀ nìyẹn adẹ̀ ti jìnnà púpọ̀ tìtìyé ṣùgbọ́n tí wọ́n ti àtúntẹ́ lò afẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wa nísìnyí afá àwọn atọ́kọ tíra náà tọkọ òṣùlù sàlàfà àwọn náà ni wọ́n kọ tíra eléyìí náà. ìmọ̀ bóyá rántí orúkọ afá náà afá tó kọ òṣùlù tí a wọn kí lórúkọ wọn nam asheikh muhammad bin abdulwahab atẹ̀míní anajdi rahimahullah àwọn wọn kọ sílá sáà ń pè ní al-usulu as-salasa àfáàtẹ sáàmù bẹ́ẹ̀ ni mo wó ni òun dẹ̀ ní àwọn ọ̀tá súnà tẹ́sìn wọ́n gbógun tì láti wó dáwà súnà. orúkọ bàbá yìí ni Muhammad bàbá rẹ̀ ní Abdulwahab àwọn ọ̀tẹ́sìn nínú àwọn Súfí tí wọ́n kọjá là àti àwọn Ṣíà àtàwọn ọ̀rọ̀ wọn àwọn ọ̀tá àwọn sọ̀hábà ọ̀tá súnà. tó fẹ́ gbógun ti dáwà súnà wọ́n rí wípé nínú àwọn tó gbìyànjú dáadáa lórí ọ̀rọ̀ ẹ̀sìn òun náà ni àfáwà yìí bẹ wọ́n wá fẹ́ bà dáwà súnà jẹ́ wọ́n wá mú orúkọ bàbá ẹni yìí wọ́n wá lẹ̀ mọ́ dáwà súnà. Muhammad lórúkọ rẹ̀ Abdulwahab lórúkọ bàbá rẹ̀ ó wà wò pé táwọn bá ní káwọn lo Muhammad káwọn ní Muhammadiya ó yóò mọ taba anabi sallallahu alaihi wa sallam torí pa anabi jẹ́ kí ni Muhammad ibi tí wọ́n wá gbọ̀dé wọ́n wá mú orúkọ ọlọ́run tí bàbá yìí tira rẹ̀ sí bàbá bàbá yìí tira rẹ̀ sọ́dọ̀ rẹ̀ táǹtó ní abdulwahab wọ́n wá ń pè ní kí ni alwahabiya wahabi izin tẹ́ bá ń gbọ́ lẹ́nu pé wàbíyà wàbíyà ni wọ́n ṣẹ́nà tó ń lè dábù yẹn àwọn oníkọ́ bu yẹn wàbíyà ni wọ́n wàbíyà ni wọ́n tẹ́ bá ń gbọ́ ẹ̀rí ibi tó ti jáde nìyẹn. abdulwahab bàbá tó bí muhammadu ni muhammadu gangan ni àfa àwọn akáǹsọ yìí bẹ̀rẹ̀ yẹ pé bàbá rẹ̀ náà àfa náà lòun náà ṣùgbọ́n ọmọ ó lókìkí ó gbìyànjú ju bàbá lọ ọlọ́sùn ẹ lè rí nínú ìwé ẹ lè rí nínú kéwù àwọn wàhábíyà ni àwọn wàhábíyà àwọn wàhábíyà wàhábíyà wàhábíyà kí ló dé tẹ́ ẹ lè dorúkọ bàbá ìgbẹ́ kẹ́ mọ́ muhammadiyya muhammadiyya muhammadiyya. so asheikh muhammad bin abdulwahab rahimahullah rahmatan wasi'a wọn kọ síra tó nínú ìta ti gbéyàwó ní ìjókòó wa yìí òun náà ni usulu ath lónìí insha allah á bẹ̀rẹ̀ síra ẹni tí ò bá ní ẹ gbìyànjú láti rà á wọ́n ti translate ẹ̀ sí English ó súnmọ́ kó wà ní Yorùbá mi mọ̀ tágẹ́tì ẹ̀ àwọn tá a lè ka kí ó gbẹ̀rẹ̀ díẹ̀ ẹgẹ́tì lárúbáwá rẹ̀ kẹ́yìn náà mú wa síra àwọn tá a mọ̀ gbéyẹ̀wò níbi ọ̀rọ̀ tawhid òun náà ni nàwáàkídú al-Islam nàwáàkídú al-Islam òun la gbéyẹ̀wò insha ká gbìyànjú láti jẹ́ tiẹ̀ ó pọn dandan fún wa ọ̀nà ẹ̀ tó dandan ni dandan ni kẹ́ jẹ́ tiẹ̀ dandan ni èyí náà ń ta olùmọ̀ ju pọ́ǹkan sílẹ̀ márùn lọ tó ti yé olùmọ̀ tó ti wíkì olùmọ̀ three hundred nàwa àpéjú al-islam nàwa àpéjú al yìí. ìkan nínú àwọn tí náà fà wáyé ni ó wá kéré ntí àfàwọn tó kọ wa níbẹ̀ ntí pàtàkì fún wa ní táàsì gbọ́dọ̀ mọ́mọ́ kódà mímọ̀ tá a mọ̀ gan á fẹ́ kí gbogbo wa ká gbìyànjú láti ha ká ha sórí ká ha sígbà ìyá wa ká ha sórí ẹ̀mí sórí ọkàn tó ti yé. àmọ́ fẹ́ ká ha àtọ́ fún wa ti fẹ́ẹ́ ti ká yí pé hálùkọ̀ wa yìí kìí fi public lecture tó ń ṣe nígboro wọn ni mọ́ríkàt eh, wà ní eh, lecture wà ní eh, nírú ẹ̀sán àdìgẹ́nẹ́mọ́rí patrick number forty four ilé ìyàtọ̀ eléyìí ó wà special fún àwọn special people àwọn táwọn ṣe wà fífún ní títì ní gbangba wọn wà special lọ́fi ń gbọ́ ṣùgbọ́n tí ẹ bá tún lè kúrò nílé rẹ̀ kó wá sí mọ́síláṣí special of the special ni tó wá rí bẹ́ẹ̀ àwọn náà láwọn ojúṣe tá a ṣe kímọ̀ náà kó lè balẹ̀ jókòó sí wa lára tó a gbìyànjú ká ha ẹni bá bẹ́ẹ̀ lè ha bá a bá ṣe ń ta pẹ̀lú ògbó ọlọ́run yóò mọ gbẹ̀bùn insha Allah ẹlẹ́ẹ̀kejì àwọn tá a bá gbọ́ lárúbáwá àwọn náà lè ha látara ìtumọ̀ tá a bá múra fún ìtumọ̀ rẹ̀ àmọ̀ ha àmọ̀ ha àmọ̀ ha. Ṣùgbọ́n da yanzu iya kan ba aka siya wata alkoholi. Don Yorùbá lè ha ní Lárúbáwá tí òtún lè ha ní Yorùbá. Ẹ definitely ó ń tàn òun ó yóò sí ìyàwó atálùkọ̀ ọlọ́run já sí ìyàwó atálùkọ̀. Bàbá tún lè tèdè e-, èdè abínibí ha. Sọ á gbìyànjú láti ha. Ó sì dá mi lójú pẹ̀lú ògbó ọlọ́run tó gbogbo wa yóò rọrùn fún láti ha á ti fi kọ́ àwọn ọmọ wa náà pẹ̀lú á ti fi kọ́ ọkọ wa náà tọ́lọ́ kó ṣe rọrùn bẹ́ẹ̀. nam torí àsìkò a kàn ṣe pẹrẹmẹjẹgì yẹn ni pé introduction aspect introduction aspect ìwé ìlú láàmú wa lénìí láti lè gbọ́ sí ìdánilẹ́kọ̀ọ́ mi. afáwọn akẹ́kọ̀ọ́ tíra lẹ́ẹ̀kan sí i àwọn ni asheikh muhammad bin abdulwahab rahimahullah àfààní ni wọ́n wọ́n ti lọ nísìnyí ó ń tó bí ọgọ́rùn-ún ọdún méjì ó dín díẹ̀ ó lé díẹ̀ wọ́n ti kúrò láyé àfààní dáadáa ni tó túmọ̀ sí pé nítorí kálukú bá ṣe sílé ayé láyé ó fi ẹmọ́ rẹ̀ àwọn olórin kan bẹ tí wọ́n ti kú nílẹ̀ Yorùbá wọ́n rántí wọn dè níyì mọ́ àwọn bá pílẹ̀ kí ni wọ́n ní ah lágbájá nìyẹn kìíní kan kìíní kan nìyẹn ah ìjọba rántí ẹ nìyẹn sọ wa lẹ́mìí yìí kí wọ́n fi ìmọ̀ lílo ẹ̀sìn kan fi rántí wa kódà lọ́dọ̀ àwọn ìjà ìlìyà àwọn tí ẹ̀sìn sí iye tó súnà sí iye ah gbàtí ó mú yẹn fi wà láyé ah no ah ah ìyá yẹn mọ̀ dá o gbàtí sísá yẹn fi wà láyé sísá mọ̀ dá o àmọ́ tó ti ń gbàdúgbò wa kódà bí ìbá yìí ti kúrò láyé náà nìyí ibi tí yẹn máa ń gbé tí yẹn wà pẹ̀lú àwọn èèyàn kí wọ́n rí ẹ̀sìn kọ́ láàrin èèyàn iyì ọmọ nìyẹn nìyẹn. àṣekù muhammad bin abdulhab rahimahullah wọ́n bẹ̀rẹ̀ tírà yìí pẹ̀lú bisimilahi arrahmani rahim láti bẹ̀rẹ̀ so n hàn nìyẹn o tabaníkà kà fún wa ẹbẹ̀rẹ̀ kọ́lá ṣéèkù muhammadu abu habu rahimahullah bisimilahi rahmani rahim bẹ́ẹ̀ máa kà ní yau àwọn tá a gbọ́ lárúbáwá àfáàwá muhammad bun abu wahab ó bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba àjọ kí ayé ọba ṣàkíyàn ọ̀run ẹ̀dí ha lẹ́nu ẹ̀sìn mọ́ tó tẹ̀lé ra bẹ́ẹ̀ so wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi arrahmani arrahim nítorí fi bẹ̀rẹ̀ lélẹ̀ kí ló dé tí àfáà wọn fi bẹ̀rẹ̀ pẹ̀lú basmala basmala là ń pè ní bisimilahi arrahmani arrahim basmala abbreviation ni nínú kéwù torí wípé àfáà bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ torí wípé ọlọ́wọ́ bá allah subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ gbogbo súra kọ̀ọ̀kan nínú alukur'ani pẹ̀lú bismillah. Kùránì ní one hundred and fourteen chapters. Bismillah tó wà ní alukur'ani ó jẹ́ one hundred and fourteen bismillah. Ṣùgbọ́n súra kan kò ní bismillah. Ṣé ẹ mọ̀ súra náà? Súra wo ni? Kúrẹ́ṣì suratu tauba quran chapter seventeen chapter nine àwọn títà ló ń sọ̀rọ̀ quran chapter nine òun ò nam súra wo ló wá ní bísímìlá lọ́nà méjì ee namli mú ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́. ìfàtò nọ́mìnì ni ẹ ti jù wò ẹ ti yẹ wò ó ra ẹ̀ka yẹn lọ fún wa àyà rẹ̀ ẹ̀ka fún wa. Ah. kò sì sówó lẹ̀ ni ó yẹ kí o mu yẹn gba owó inshallah ẹ gba jù ọmọ kan náà sọ̀rọ̀ o kan sọ pé sọ́ọ̀tì namli thirty eight aya thirty alábà allah subhanahu wa ta'ala ni innahu min sulaymana wa innahu bismillahi arrahman arrahim. so ọlọ́ba allah subhanahu wa ta'ala. ní ìbẹ̀rẹ̀ súrà kọ̀ọ̀kan bisimilayi rahman rahim bẹ́ẹ̀ lẹ́yìn sọ́nù tọ́ba nìkan. ẹlẹ́ẹ̀kejì anábìwá muhammad sallallahu alayhi wa sallam tára ìbá kọ mẹ́ta sí àwọn lọ́balọ́ba kèfèrí tó fẹ́ pè wọ́n sínú islam àbí àwọn aṣíwájú ilé ìdílé kan anábì máa ń bẹ̀rẹ̀ pé bisimilah ní muhammad rasulullah ìmọ̀tò bísílá bẹ̀rẹ̀ eléyìí ló fà á tó dájú pé àwọn àfẹ́ẹ̀sì tipẹ́tipẹ́ tó bá fẹ́ kọ síra àwọn náà máa fi bísílá ìwọ̀n a máa fi lékè bísílá rahman rahim ìtumọ̀ bísílá òun náà ni wípé báà tó wà ń bẹ̀ yẹn nìyí wọ́n máa ń pè ní báà tá a fi ń wáyé ìrànlọ́wọ́ báwo lè ìtàn àyàn bi pẹ̀lú mo wá ìrànlọ́wọ́ bi ismillahi pẹ̀lú gbogbo orúkọ tí ọlọ́run ọba tó ń jẹ́ tó sọ rẹ̀ arrahman ọba allah ọba tí gbẹ̀fì tọ́ sí lóhùn nìkan lódodo arrahman ọba oníkẹ́ gbogbogbò arrahim ọba oníkẹ́ àdákẹ́ ọba oníkẹta yé ọba oníkẹta kìyàmọ ìkẹta yé akẹ mùsùlùmí akẹ kẹfìrí akẹni tó sìn akẹni tó sìn arahim ọba oníkẹ àdákẹ oníkẹ nìkan tán ní alùkìyàmọ tó àti mùsùlùmí nìkan àwọn tó gbà fún pin ẹnìkan ìtumọ̀ bisimilahi rahman rahim nìyẹn ìbílẹ̀ tuntun ìtàbá lọ wú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣà àrùn sanabi sọlọ́lá sọlá tó fún wa a rí wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní bísímìlá nínú ẹ̀rí nínú àtìkà tó bá fẹ́ wọ tọ́ílẹ̀tì fẹ́ wọ bẹ́túm fẹ́ lọ gbọ́sẹ̀ a rí bísímìlá Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith. Anabi sallallahu alayhi wa sallam onílàwọ̀ kọ́ọ̀lá ìdá àrọ́ ọ̀dà àhàdékùn àyíjá mi àhàlà àmọ́bìnrin bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan yín nígbà tẹ́ ẹ bá fẹ́ súnmọ́ àwọn ìyàwó yín ó ń dájú ọ̀rọ̀ yìí kan àwọn ọkọ nígbà tẹ́ ẹ bá ṣeré pẹ̀lú ìyàwó kódà ìyàwó lè ránkọ létí mọ́ gbàgbé láti ṣàdúrà o mọ́ gbàgbé o mọ́ sọ pé bismillah àwa ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ wọ ọlọ́mọ ọba Allahumma jannibna shaitan. gbéwà jìnnà kúrò níbi ọ̀dọ̀ ṣèitán wàjẹ́ níbi ṣèitán náà fi kànáà gbé náà kúrò lọ́dọ̀ wa níbi tí ọlọ́run fẹ́ fún wa nínú orí inú oore inú arábì sallallahu alaihi wasallam ní làwọn kó tìrọ mi ní hàdà ṣéwù bọ́lọ́run bá sára tó tara rẹ̀ jáde yẹ̀ni pé àbọ̀kùnrin àbábọ̀bìnrin méjì kan. láyé dúró ṣètọ́nù abẹ́dẹ́n arábìnrin ṣètọ́nù ò ní fara ní ara bó ṣe wulẹ̀ fún so bísílá nítorí pàtàkì ni yẹn làwọn afáàfin máa ti fi síbi ìbẹ̀rẹ̀ sí àtàfẹ́ kan eléyìí náà ni àfáà wa náà wò kọ́ lẹ́yìn náà àfáà wa ní ilẹ̀ lọ́mọ. اعلم أن نواقض الإسلام عشرة نواقض أفاوى عن اللهم لما نقول لو كيكو léyìí tó pasọ́lá àbí tẹ́ fi wà nígbà ilé ni ẹ wá kẹ́kọ̀ọ́ ni ẹ wá tajà ẹ ti wá rajà ẹ ti wá ṣe mítìn ẹ ti wá rojọ́ pẹ̀lẹ́ nìkan ẹ ilẹ̀m ìlànì ìwọ obìnrin lọ kẹ́kọ̀ọ́ lọ́mọ nínú ẹgbàá wa mi wọ́n ní àfáwọn sọ yìí pé ìlẹ̀m yarhamkallah lọ́mọ ọlọ́run ọba ó bàbí ké ìyẹn ti ẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ tí ra fà wọ́n pàdúrà sí lọ́mọ rahimakallah ọlọ́run ọba kẹ́ ọ tó túmọ̀ sí wípé ojúṣe àwọn òun ni kí wọ́n ọlọ́run fáwọn èèyàn ni wọ́n ó jẹ́ yẹn làwọn àfáà nígbà táwọn bá ti dìlíbà mẹ́tẹ́jì wọ́n wá fi àdúrà sí i ọlọ́run ó fi yẹn mọ́nà àfáà ni máa ń sọ̀rọ̀ ọlọ́run fún yẹn. afáà wa rahimah allah ni ẹ̀ẹ́lẹ́m rahimah allah ẹ̀ẹ́lẹ́m wọn ni lọ́ọ́ mọ̀dájú anna nawaqid al-islam wípé nawaqid al-islam.

ló bá rọ iyọ̀ ọbẹ̀ tó ju ọbẹ̀ two thousand naira lọ ló bá rọ iyọ̀ one thousand sí ó ti bàjẹ́ nù kò sí jẹ mọ́. àpẹẹrẹ tó súnmọ́ wa ẹni tó ṣe àlùwàlà tó fẹ́ kírun tó bá ti sún àlùwàlà ti bàjẹ́ kò sí kírun mọ́. yẹn náà pè ní náà tó dé òdo èyí tí máa bá àlùwàlà jẹ́ so àwọn nǹkan tí wọ́n bà ìsìláàmù jẹ́ là ń pè ní nàwákìdú al-islam afáàníkà lọ́mọ anna min àgọ́mí nígbàwá mi nìyẹn min àgọ́mí nàwákìdú al-islam aṣọ̀rọ̀ afáàníkà lọ́mọ yìí pé nǹkan mẹ́wàá làwọn nǹkan tí ó tóbi tó wọ́n bà ìsìláàmù jẹ́ ibi láti dúró lẹ́nu nínú ẹ̀kọ́ tàwíìdì wa. Afa àdárúkọ mẹ́wàá kò túmọ̀ sí wípé kò ju mẹ́wàá lọ wọ́n pọ̀ ju mẹ́wàá lọ wọ́n pọ̀ gan ṣùgbọ́n bó ṣe wá pọ̀ tó náà nìyí ìsọ̀rí wọn mẹ́wàá ni ìsọ̀rí ni kaba sọ pé èèyàn a ti mọ̀ pé nínú èèyàn òun lóbìnrin ń bẹ lọkùnrin bẹ taba sọ pé èèyàn èèyàn èèyàn lè yóò yálà ọkùnrin àbóbìnrin so ìsọ̀rí òun ni kò túmọ̀ sí pé ẹyọ kan ni wọ́n méjì ni wọ́n so bẹ́ẹ̀ náà ni àwọn akéde islam àwọn kan tí máa ba islam jẹ́ jama àfa àwọn ṣàlàyé pé mẹ́wàá ni inṣàlá a tún lọ tẹ̀síwájú. وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم